الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين قال باكي يقبع صلاة و قال باكو في واشكم جرادا من أرانا وبا قال يسألك الناس وعن الساعة قال نيري نبي محمد صلى الله عليه وسلم أو يا ما عن الساعة nípa àsìkò àsìkò owó náà ni òun ni àsìkò àlùkìyàmà kul innama ilmuha inda Allah sọ fún wọn pé ìmọ̀ nípa ìgbà wo ni ọjọ́ gbèndé àlùkìyàmọ̀ máa jẹ́ ìmọ̀ nípa ẹ̀ náà ọba ló wà wa ma yudrika la'alla sa'ata takunu qariba kí ni tí ó fẹ́ fi mọ̀ wà nọ́bì sallallahu alayhi wa làálà sáàtà takúlù kọ̀ríba bóyá ọjọ́ gbèǹde àlùkìyàmọ̀ gan ó ti súnmọ́ ọlọ́run ní ipò tárọ̀bà ti sáàtú wà ìṣàkọlù kọ́mọ̀ ọlọ́run ní àsìkò náà ti súnmọ́ pẹ́kípẹ́kí wà ìṣàkọlù kọ́mọ̀ alùkọ́mọ̀rù òṣùpá ó sì ti pín sí méjì nínú àwọn àmì wípé àlùkìyàmọ̀ ti súnmọ́ ìṣìkọ́pùlù kọ́mọ̀ òun ni pínpín òṣùpá tó pín sí méjì àwọn tí wọ́n jẹ́ kèfèrí yasaluna nabiya sallallahu alayhi wa sallam anil mu'jiza wọ́n bi ànábì sallallahu alayhi wa sallam pé Musa ọlọ́ọ̀bá fún ní mu'jiza ìyẹn ni iṣẹ́ ìyanu bákan náà ọlọ́run fún Ìsá ohun tá a fẹ́ ni wípé ìwọ náà sọ fún òṣùpá kó pín ọlọ́run ni wà ń yàrá àyàtàn tí wọ́n bá rí àmì ọlọ́run ọba tó ti ẹ̀ṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kí ló máa sọ wọn ni sihirun mustamir wọn ni ah, ni nígbà tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn kèfèrí ní ànábì pin ni wọn ẹ̀gbọ́n náà gbọ́ ló fi jẹ́ pé táwọn èèyàn bá ń béèrè fún mírẹ́kù Ibn ó ní láti àlù anil karọ́ọ̀mà ẹ má máa sọ fọ́lọ́n pé kó ṣe karọ́ọ̀mọ̀ fún yín pé kí nǹkan kan ti ẹ̀ṣẹlẹ̀ táwọn ìyá fi bá wọn pé à ẹni yẹn ni ọlọ́run ni bóyá kó kàn tiẹ̀ di wípé kò síná kó wá ní omi tẹ́rì mo lè ní kí iná ẹ̀lẹ́tírísítì máa jáde mẹ́ wọ́n wá fi mọ̀ pé àwòlíì ni ó ní ẹ má máa béèrè fúrú yẹn kéèyàn máa béèrè fún pé ókè à ah, tí n ti fọwọ́ kẹ̀yàn ọba wá ní kọ́ ń fún lálàáfíà kó dẹ̀ ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ if sìkọ́ ọmọ ẹ máa bẹ ọlọ́run pé kó jẹ́ kẹ́ ẹ dúró so ìdúró òun ni tó ṣe pàtàkì jù wọ́n máa bí wá ọlọ́run ní èrè ànábì sọ fún wọn ìmọ̀ nípa ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba kí ló àsìkò àlùkìyàmọ̀ ti ń súnmọ́ iqtaraba linnasi hisabuhum wa hum fi ghaflatin mu'ridun ọlọ́wọ́n bá ní ìṣèṣirò fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ti súnmọ́ ṣùgbọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn ti gbàgbéra wọ́n ti fọ́nú fọ́ra so gbogbo wa gbọ́dọ̀ mọ̀ wípé àlùkìyàmọ̀ wa ó ń súnmọ́ ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lénìí nígbà tí ọjọ́ orí wọn bá dín kan wọ́n á tún sọ pé plus one in reality sì ni kò kí n ṣe plus one minus one ohun tó jẹ́ plus one lẹ́ni tọ́nà ọba ló máa lo eighty years láyé tọ́nà wá fún láǹfààní pé á tún lo eighty one ṣùgbọ́n wọ́n tún fẹ́ lo eighty years láyé tẹ́yọkọ́ bá ti kú òǹbẹ̀ minus one ni ó wá di pé minus one wọ́n wá ń kí pé happy birthday happy birthday òun náà wá fógbá kalẹ̀ ó lóun fẹ́ celebrate birthday kí ló ń bá káàkiri o ò ronú nípa wípé ọjọ́ èmi ó ti kúrò ní ọjọ́ tó fẹ́ lò ní ayé o ò ronú nípa pé ọdún eléyìí ó ti kúrò ní ọdún tó fẹ́ lò ní ayé kí ló call fún celebration bẹ́ẹ̀ àsìkò tó yẹ kéèyàn jókòó kó máa banújẹ́ pé ah, ayé mà tún lọ ọjọ́ kan mà tún kúrò ní ọjọ́ tí mo fẹ́ lò ọ̀pọ̀lọpọ̀ àwa làwọn ń celebrate nígbà tó jẹ́ wípé ibi tá a tiẹ̀ lọ yẹn kò jọ wá lójú àti gbàgbé nípa ẹ̀ ló fi jẹ́ pé ẹlòmíì ò ní mọ reality àlùkìámọ̀ ó di ọjọ́ tó bá rí màláìka kú ọlá sọ wípé wàláwù tààrọ̀ ìzìlì mójìrìmú náà kí sùúrù òfihìm àìndàrọ̀ bíhìm ọlọ́run tó bá ṣe bá máa rí àwọn ọ̀daràn ni nígbà tó bá sọrùn kan báyìí lọ́dọ̀ ọlọ́run ọba wọn yẹkọ lóòn wọn wá máa sọ fọ́lọ́run ọba pé ìwọ ọba wa rọ̀bánà àbẹ̀sọ́rùnà wọn á ní ìwọ ọlọ́run a ti rí òdodo báyìí wà sẹ́mìíràn a ti gbọ́ fàrìjìrìnà wà dá wa padà náà àmàlù sọ̀líhà ká lọ padà lọ ṣiṣẹ́ olóore iná mú kìnnìún àmọ̀dájú ti wá bá wa báyìí. ṣùgbọ́n kí lọ́lọ́ọ̀ bá sọ níbòmí ó ní ìnáha kálímọ́tò huwa qailuha ọlọ́run ní ọ̀rọ̀ ẹnu lásán ni gbogbo ń tẹ̀sán sọ yẹn wà mí ń wárọ ihe baruzakun ila yaumi yub'athun gàgá ti wà láàrin òun àtàlùkì àmọ́ bó ṣe jẹ́ pé kò rọrùn fọ́mọ tàbí sílé ayé ń sinsin kó wà pé ah temperature lé ayé ṣe wá rí báyìí ẹ jẹ́ ń padà sínú mọ́mì mi bí ò ṣe rọrùn kéèyà kan wà tó máa wá wò pé ah, ọmọ òun wá yarí pé àtẹ̀mpéṣọ̀ yẹn ò gbóhùn lára mú ẹ̀jẹ̀ ń padà tóbìnrin kan wà tó lè gbà kọ́mọ padà síbẹ̀ mọ́ ó pọ́síbù bẹ́ẹ̀ náà ni ò ṣe pọ́síbù ńgbà tá a bá ti kú ilé ayé ò ní gbà wá padà mọ́ kò ní rọ̀ lọ́rùn bí ò ṣe ní obìnrin lọ́rùn kó gba ọmọ ẹ̀ padà sínú okùn ẹ̀ ọmọ tó jẹ́ pé ó ti wà ó ti wà tired of it tóbìnrin bá ti tásìkò pé ó fẹ́ bímọ kí nǹkan yẹn jáde ó dàbí ìgbà tí ìgbẹ́ ń ìgbẹ́ tó ti múyàn délẹ̀ gidi ìgbẹ́ tó múyàn tó jẹ́ pé bẹ́ẹ̀ ọba sáré báyìí tó bá tún sáré yẹn dé lẹ́ẹ̀fù kan báyìí wàá tún ní láti dúró ò pọ́sibù kan bá tún dúró tó bá tún wálẹ̀ díẹ̀ wàá tún kéré mọ́lẹ̀ bẹ́ẹ̀ ọkọ bá ń bẹ sọ̀rọ̀ lásìkò yẹn ò ní lè dá lóhùn lẹ́ẹ̀fù tí gbẹ́ dé yẹn ṣe alágbára àti dá padà bó ṣe ń ṣe obìnrin àpèjúwe díẹ̀ nìyẹn tí ò lè dà bẹ́ẹ̀ láyé torí kò lè yé àwa láíláí torá kì í ṣe obìnrin kò lè yé wa láíláí tẹ bá sọrú ẹ̀sáǹpù obìnrin àwòkè ìdígbẹ́ máa ń gbà wọn náà pé kò lè yé ẹ̀yìn so àsìkò yẹn kó jáde kó jáde ni àsìkò tí ó bá ti tó kẹ̀dá kú ilé ayé ẹ̀dá máa sú ilé ayé ni ilé ayé náà a máa ṣe ilé ayé bíi pé ìwọ náà tiẹ̀ kú ònú mi tiẹ̀ kú ònú mi bó ṣe a máa ṣe ilé ayé náà nìyẹn so kọ́ wá léèyàn wá jáde ńbẹ̀ kéèyàn wá sọ pé òun fẹ́ padà kò pọ́síbù ìyẹn lọ̀rọ̀ àkúdàáyà pé ẹni téèyàn bá kú lẹ́kọ̀ọ́ sásìkò yorùbá sì tó á lọ jí lábẹ́òkúta bàbá ńláàárọ̀ gbogbo òkú tó wà lẹ́kọ̀ọ́ abẹ́òkúta náà ti máa ń lọ jí àmọ́dí torí gbogbo àwọn òkú yẹn ẹ bá bínú àbú abdulsalam ọ̀dọ̀ àwọn àna yín nìyẹn àmọ́ tó dé gbogbo fíìmù táwa ti wò kékeré tó máa ń sọ̀rọ̀ àkúdà Abẹ́òkúta yìí náà ni tó bá ti kú òlé ó dàbí pápẹ́kúta gbàyè dáadáa ìlú àwọn òkú kọ̀ọ̀kan ẹ̀hẹ́ tòtọ́ bá ti ní òkú kan kú lẹ́kọ̀ọ́ báyìí pé ó ṣe kí ní báyìí adùnkò sí Ìlọrin Ìlọrin ò lè gbarú ẹ̀ àkúdà yóò ti ẹ̀lẹ́ Ìlọrin ìlú àwọn àfáà nìlọrin ìlú àwọn àfáàdì lọrin <laughs> tó kọ́lọ̀ ń ṣàánú wa ẹ̀dá kò ní kú mi kankan ló tún dìde mi kan so àfi ọba kó ṣàánú fún wa ló fi jẹ́ pé ẹ ká gbìyànjú ìṣẹ̀mí tá ń lò lọ́wọ́ yìí opportunity ni gbogbo bá ṣe ń sọ̀rọ̀ iná ládùn mọ́ tó bá sọ pé èèyàn kan jáde láyé wa lọ́la ń ṣe ó lọ́ntì ẹ̀ nìyẹn a lè kẹ́dùn ìkẹ́dùn wa few minutes ni lẹ́yìn yóò ti tán àbí bẹ́ẹ̀ kọ́ ni bókù kan bá kú sí tí gbogbo wa ibi ta ti ń lọ sí tẹ́ a tún ti ń sọ̀rọ̀ lé ayé lọ èyí tún ti rẹ̀ tó rẹ́rìn ìgbà míì á máa wò pé àṣekí ní ìgan ṣáà ń tèkì lẹ́sìn bẹ́ẹ̀ ṣá ẹ wà ní itẹ́ ta gbókù lọ oníkálukú tún ṣe fàájì lọ ni itẹ́ ta ń lọ gan kò ṣe wá láǹfààní mọ́ zurul kubur ànábì ni ẹ máa bẹ itẹ́ wò sallallahu alaihi wasallam fàyínà àtúndà kíròkòmbìlà àkírọ̀ tẹ bá ti ń lọ sí tí a máa rán ilé tí àlùkìyà ṣùgbọ́n itẹ́ gangan àwọn ọ̀ṣẹ́ tó ń ṣe sí tó takò àlùkìyámọ̀ àwọn èèyàn tún ti máa ṣe nítẹ́ àwọn èèyàn wà níbi tó ń fi èèyàn sí rẹpẹtẹ téèyàn wo sáré báyìí oníkálukú ẹ̀túrà àwọn èèyàn kan wọn á tún máa rẹ́rìn ni kó tiẹ̀ jẹ́ ń pásìkò yẹn lásán ká tiẹ̀ sí ilé inú ẹ̀mí wa pé ah, ah just like that bá ṣe gbé èèyàn wá bílé nísìn a mà lè délé kémi náà tún jáde láyé kọ́ ni a tún máa padà lọ sí ilé ọ̀sùn dáṣẹ́ mi tẹ́ ohun tó kò ní ọlọ́run bá lára kò sí affect ọlọ́run kò sí bẹ́yàn kan ṣe lè kàrámọ̀ tó pé àwa aṣọ náà ní nǹkan pé tó bá mẹ́mí ẹ̀kú mẹ́ tọ́nà mẹ́mí ànábì Muhammad sọlọ́nà àdìwọ̀sánà ẹ̀mí wo ló tún wá fẹ́ lọ́lá mọ́ tó wá jẹ́ pé ọlá yẹn ọlọ́run ọbọ̀ so ló fi jẹ́ pé oníkálukú wa ká máa rántí àlùkìyámọ̀ ní gbogbo ìgbà ní gbogbo ìṣẹ́jú àlùkìyámọ̀ tá a ti gbàgbé òun ní kíni òun ló fa àdánwò káàkiri àwọn èèyàn fẹ́ kówó jọ wọn ò ní ronú ìṣirò téèyàn bá ti ronú ìṣirò ni kódà tó bá fi bísínẹ́sì lọ tó bá ti rí pówó yẹn máa fẹ́ pọ̀ ju tó lè sáré ná lẹ́sẹ̀kẹsẹ̀ lọ kò ní fẹ́ gbà á ṣùgbọ́n lé ayé ọlọ́run kó ṣàánú wa ń bẹ̀. àwọn sọ̀hábà àwọn sáfáyé débi pọ́nà tó rán wọn létí ilé ayé pé wà látàǹsà nà sí ibáká mínà dúníyà áá ẹ̀yìn náà nípínlẹ̀ ayé ẹ má gbàgbé ẹ̀. bí ẹ̀ pátápátá kò tiẹ̀ hàn ríro ọ̀rọ̀ ilé ayé ṣùgbọ́n lẹ́ni kí ni wà dá máa ṣe fúnra wa wà látàǹsà nà sí ibáká mínà àkírọ̀ má gbàgbé ìpín ẹ̀ nípa dùkìá mọ̀ tó rà wá ìpín tilé ayé yẹn àlè gbàgbé ẹ̀ láíláí bàbá jí làárọ̀ nǹkan alákọ̀ọ́kọ́ kódà tẹ́lómi tó ṣe alihamudulilayi lẹ́bi àyáná ó ti rántí àwọn kọ́sọ́mà lọ ó ti rántí atm ẹ lọ ó ti rántí kọ́sọ́mà tọjọ́ lápọ́ìntmẹ́ǹt kó tó rántí alihamudulilayi lẹ́bi àyáná so kọ́nà ọba kó ṣàánú fún wa ẹbí ilé ayé ṣe rí nìyẹn kọ́nà ọba kó wá là ń bẹ̀ kó bá ká gbàgbé ọ̀run kó sì má jẹ́ kí ilé ayé nira fún wa náà torí téèyàn bá ní ilé ayé gan wàhálà tí ẹni ẹjẹ́ apáàtì à ilé ayé ò tún ṣe pàtì o mi ń di ẹ̀fẹ́ máa ṣiṣẹ́ mọ́jàre à ebi ò àbí bẹ́ẹ̀ kọ́ ni bébí wá ń pààyàn lọ́wọ́lọ́wọ́ ń kírun ànábì sọ́nù máa lu ọ̀sán láni àtọ̀ àámú kọ́bùnà làṣà jẹun alẹ́ kó tó lọ kíṣà torí tó bá ní òní jẹun kó tó lọ kí ẹ̀mí ẹbí oúnjẹ yẹn ló máa wà tí wọ́n bá gbé oúnjẹ alẹ́ kalẹ̀ báyìí tó wá ń pèrún ṣáì ànábì ní kọ́kọ́ jẹun kó tó lọ kírun torí tó bá ló fẹ́ lọ kírun tó ń jẹ́ wà lẹ̀ ó ṣeéṣe kó jẹ́ pé ẹja tí wọ́n gbé sórí ẹ̀yẹ orí ìrùngan ni wàá ti jẹ tán so kọ́nà ọba kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا فاعف عنا فاغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله على وعلى آله وأصحابه أجمعين